Igba láṣọ ìgbà lẹ̀wù ìgbà lòdèrè kókò nílùú Ìlọrin ló ti fa fún pé ìgbà àti àsìkò ní gbogbo nǹkan ẹ máa wò pé òwe ni mo fi wọ orí ètò Miliki Express lẹ́ni bẹ́ẹ̀ nítorí pé lọ́pọ̀ ọgbà ó dá ká máa ṣe kí ni ká máa gbára wa níyànjú kó tó di pé a kán sí agbami fàájì ká kán sí agbami ètò ní pẹrẹu Igba àtàsìkò báyìí òun ni gbogbo nǹkan pé gbogbo àmọ́ máa nipa sọ̀rọ̀ ati igba. àti ìgbà torí pé ohun tó ń láyé nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wo àgọ́ alágò ṣiṣẹ́ wá wò kó torí pé ah mo rí celebrity mi lórí Instagram ọṣẹ ra mọ́tò tuntun ọṣẹ ṣe gbá ọṣẹ ṣàwo àbọ̀ kọ́lé ni tí ó tiẹ̀ mọ̀ bóyá lè tó tiẹ̀ sọ pé òun gbé yẹn gan òun kọ́ ló ní àbí èèyàn kan ló fún un àbẹ́ni tó ní ilé òun gan ò sí ní Nàìjíríà ní àsìkò yẹn òun náà wá wò pé òkè ọ̀rẹ́ mi kú ló ní kò sí Nàìjíríà ó wá ń gbé bẹ́ẹ̀ ó ń ya àwòrán níbẹ̀ ó wá torí ẹ̀ ó káwọ́ bonú ojókòó ń ronú ọ tó bá tiẹ̀ torí ẹ̀ tó bá fìrònú parẹ́ ah my sister my brother ọ̀run àpáàdì lọ́nà torí pé ìwọ fún ara ẹ báyìí ló fi ọwọ́ ara ẹ ló fi ṣe rẹ̀ torí náà ká gbìyànjú nǹkan tá a bá ń ṣe ká gbájúmọ́ má torí pé orí ẹnìkejì ẹ tó ń ṣoríire kó wá lára ẹ rántí pé ìwọ náà tó bá dé àsìkò kan ó sì máa ṣe kíni ó sì máa dé ipò tó dé ọlọ́run tó dá wa ó wa pẹ̀lú àsìkò wa tí ìgbà àti àsìkò tiẹ̀ bá dé bó jẹ́ iyọ̀ lásán báyìí bójú omi lásán báyìí lòun tà án tọ́lọ́run bá sọ pé òun dé sínú òwò àbóhun tó bá ń ṣe àwọn èèyàn rò pé ẹnìyẹn ṣògùn owó nítorí náà má fi ronú para rẹ báyìí kówó tó dé má fi ronú ṣe rẹ tó pé tóògùn máa búyọ tán ìrònú òdà nǹkan ó máa ń ba nǹkan jẹ́ ni torí náà láṣẹ Èdùmàrè gbogbo ohun tí a bá ní lọ́kàn láti ṣe báyìí lọ́wọ́ ọ̀bẹ Elédùmarè ló máa ṣe fún wa àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ ẹnu gbàdúrà fúnra mi mo tọrọ oríire fúnra mi mo tọrọ àlùbáríkà fúnra mi mo tọrọ ẹ̀mí gígùn fúnra mi mo dẹ̀ tọrọ ohun mèremère ohun tó dáa tọ́lọ́run dá sílé ayé mo tọrọ ẹ̀ fúnra mi mo máa ń tọrọ ẹ̀ kẹ́yìn náà bákan náà kẹ́ máa fi ẹnu yín tọrọ ohun tó dáa torí pé má kọjá mi olùgbàlà kò kí n ṣe orin àkúnlẹ̀kọ tó bá ṣe ń gbọ́ tíyàn kan gbàdúrà máa gba tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ torí pé àmọ́ rángẹ́lì tó ń kọjá ká gbìyànjú láti máa fi ẹnu ara wa báyìí ká fi máa sọ ohun tí ó dáa síra wa sí ẹmọ làkejì wa sí àwọn ọmọ tàbí ni àbí sí àwọn olólùfẹ́ wa kódà gan sí ọ̀tá wa ká má sọ pá ń sọ̀rọ̀ burúkú sí wọn ká máa sọ ohun tó dáa báyìí ká máa sọ sí ara wọn. òfin Miliki Express express mo pé miliki express ah, ah, ah. orí ètò miliki pẹ̀lú èmi ọmọ yín ló jọlì ní Fàájì Unlimited orúkọ tèmi náà Bímbọ́lá Badmus ọmọ Ẹ̀gbá Lísàbí tí ń gbára ẹ̀ lójoogun agbóǹbó àkàlà àjàyèkú mi ti ń kun mọ́nà ìṣẹ́bá rẹ̀ lé ní bí mo máa ń sọ kó sórí nítorí pé ẹ gbádùn wa bí mo ṣe máa ń sọ lákan lábo bí ìlú àgẹ̀rẹ̀ ni Miliki Express lọ́wọ́ mi Miliki ènì hàn lọ́ba ń gbọ́ ṣàkùṣàkù <laughs> a máa gbé bọ́dì a máa zánkù a máa jó a máa bìyàpì àti màá kọ ọgbọ́kọgbọ́n a máa kọ́ ìmọ̀ lórí ètò tèmi ẹ ti mọ̀ pé kò kí n ṣe èmi nìkan ni mo dá ṣe ètò Miliki Express ìṣètò yẹn Tóyìn Abdul òun náà wà ní àgọ́dọ̀ wà ń kalẹ̀ pé ó yá lẹ́nìí kí ló wá pùn ibo là ń lọ ẹnìwẹ̀ tó bá ti ń lọ báyìí àjọ ń lọ ni Tóyìn ó wà lágodo pẹ̀lú mi láti ṣe kíni láti ṣe ètò Miliki Express ẹ̀dẹ̀ tí mo bá ṣe máa ń ṣe gbogbo ìròyìn ìdárayá gbogbo ohun tó ń lọ láàrin àwọn olómọ̀ọ́ká gbogbo ohun tó wá pùn ní street Lycanpros ni láàrin àwọn olùmọ̀ọ́ká ni àwọn tó ń ṣẹlẹ̀ tó yẹ pé ẹ̀yìn gan-an ẹ̀ mọ̀ pọ́n ápùn tóyìn ọmọ náà kò níṣẹ́ méjì kọ́ lọ́ọ́ máa mi ṣàánú ẹ̀ amẹ́bọ̀ iná ni àwọn eléyìí gbé fún mi mo rò pé mo <clears throat> lẹ́gbẹ̀ẹ́ tóyìn mò ń bẹ́ẹ̀ ni tóyìn abdul wà ń kalẹ̀ fún láti fún wa ní gbogbo ohun tí lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa àti campus gist ẹ wà láǹfààní láti ṣe kíni láti gbádùn ohun oríṣiríṣi àti àwọn ọ̀rọ̀ ìyànjú lọ́lọ́kan òjọ̀kan ẹ wo tó tẹ̀ ní ó máa dùn ó máa lárinrin àmọ́ kó tó wá di pé a kàn sí agbami ètò ní pẹ̀lú ẹ̀ka lọ́dọ̀ tẹ̀ka lọ́jọ́ ká ṣe fàájì ká gbé bọ́ọ̀dì ara wa ká ṣe kíni ká bẹ̀rẹ̀ Miliki Express tó àti ẹ̀ ọ̀nà ìṣàkùláìs level ẹ̀ka lọ gbọ́ orin ṣínkó ẹkùn tó pe àkọlé ẹ̀ ní gbẹ̀fún ó yá gbẹ̀fún ètò sì ń tẹ̀síwájú. Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki mo sọ fún ìpètò tèmi ah, ah, ó máa dùn ó máa lárinrin abala tá wà báyìí abala abala ohun tí wọ́n pùn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ̀wọ̀ lọ́sẹ̀ yìí tóyìn ó tẹ̀ tí ń já mi sí pé wò ó bí ń bọ̀ lẹ́nìí ó láwọn nǹkan tó yẹ kó ń já mi lẹ́nu àwọn nǹkan tó yẹ mi ti expect kó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ah, ó sọ fún mi pé òun rí mú ẹ wo ẹni ohun tí ọ̀sẹ̀ yìí ohun tó ń lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa tẹ bá ń gbọ́ tẹ bá ń gbọ́ ẹ máa sọ pé ahàn lóòótọ́ ṣé lóòótọ́ eléyìí ṣẹlẹ̀ ẹ wò Tóyìn ó kó wá fún wa ní pẹrẹ ó pọ̀ ó pọ̀ síbẹ̀ ẹ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí tó ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. èyí ni ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí ọmọ òṣèré onítíátà Francis Odega sọ nípa bí bàbá rẹ̀ ṣe lé òun àti ìyá rẹ̀ kúrò nílé tí ó sì ń ra ọwọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn pé kí wọ́n bá òun bẹ bàbá òun kí ó lè san owó iléèwé òun. ó tún jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìlú bàrà ni bàbá òun máa ń fi ìyá òun ṣe ní gbogbo ìgbà tí ó bá ti mu ọtí yó. Adeleke sọ wípé bàbá ọmọ òun tí a mọ̀ sí Churchill kì í ṣe ọmọ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti wípé kò fi ibì kankan tan mọ́ wọn. Ó tún jẹ́ ká mọ̀ wípé irọ́ àti jìbìtì ni àwọn ìwà tí Churchill ń lò ní àkókò tí àwọn fi jọ wà papọ̀. Fúnkẹ́ Adéṣíyàn ní ohun ìdí tí obìnrin ò kí ń lè ní ìtẹ̀síwájú tí wọ́n bá ní ìjákulẹ̀ láti ọ̀dọ̀ ọkùnrin. Kí Ọlọ́run má jẹ́ kí a pàdé ọkùnrin oníjìbìtì èyí ni ohun tí ó sọ fún Tonto Tiwa Savage tún ti tẹ̀síwájú nínú iṣẹ́ orin rẹ̀ pẹ̀lú àwọn Universal Music Group. Ó wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Don Jazzy olórí Maven Record fún ìdúró àti akitiyan wọn lórí òun àti wípé ìbáṣepọ̀ wọn kò ní bàjẹ́ kò dẹ̀ ní dínkù sí i ṣebí èèyàn ni Bobrisky kí ló dé tí ẹ fi ń fi ẹnu ẹ̀tẹ́ lu èmi àti ẹ̀ lórí pé mo lò ó sí iṣẹ́ mi èyí ni ọ̀rọ̀ tí Etinosa sọ fún Charles Amurum a ò ní rí jù báyìí lọ lórí àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí.